lọ́jọ́ ajé ti ṣe ọjọ́ kejìlá oṣù kẹjọ tá a wà yìí ni gómìnà àná ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni akínwùmí àǹbọ̀dé ló máa ṣàbẹ̀wò sí ilé ìjọba tó wà lágbègbè aláwùsà lọ́nà ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún ìgbà àkọ́kọ́ látọdún 2019 tó ti kúrò débẹ̀ tó sì jẹ́ pé gómìnà babájídé olúṣọlá sanwóolu tó wà ní ipò báyìí ìlọkùnrin náà ló ṣàbẹ̀wò sí táwọn méjèèjì tó sì jọ jíròrò ẹ rántí wípé láàrin ọdún 2015 sọdún 2019 ìní gómìnà akínwùmí àǹbọ̀dé ló fi ṣe ìjọba ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ ló gbìyànjú agbára ẹ̀ táwọn ará ìpínlẹ̀ èkó sì fẹ́ràn ẹ̀ nítorí àwọn iṣẹ́ mánigbàgbé tó ṣe ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn alágbára ìlú èkó tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ò tí ì di ààrẹ ìgbà náà jẹ́ olórí wọn wọn kò fún ní ààyè láti ṣe sáà kejì pẹ̀lú bó ṣe ṣiṣẹ́ tó nítorí pé wọ́n ní ònáwó fún àwọn àgbẹ̀ kò sì tọ́jú àwọn dáadáa ṣáà láti ìgbà náà ìní àǹbọ̀dé ni òun àti ṣòṣèlú mọ̀ tó forí ara pamọ́ tí ò sì dé ilé ìjọba ta ibikíbi mọ́ ṣùgbọ́n lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ní Sanwó-Olú gbé sórí ẹ̀rọ ayélujára pé Àǹbọ̀dé ó bẹ òun lálejò ní ìlú Èkó èyàn nílé ìjọba tó wà láláwùsá bẹ́ẹ̀ ló lọ́rùn jọ sọ̀rọ̀ lórí ìdàgbàsókè Èkó àti bí iṣẹ́ ìtẹ̀síwájú yóò ṣe máa lọ ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ iwájú ṣá ò tẹ̀lifíṣà Yorùbá tó tó gbọ́ pé yàtọ̀ sí eléyìí àṣírí ọ̀rọ̀ tí àwọn méjèèjì tó jọ sọ nù pàdé náà ó ní bí Àǹbọ̀dé yóò ṣe padà sínú òṣèlú dáadáa tí yóò máa kópa nínú àwọn òṣèlú ẹgbẹ́ òṣèlú APC ìdí ni wípé wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣèlérí ó ti ṣèpàdé pẹ̀lú Ambode ó sì ti ṣèlérí fún pé nínú òṣèlú ọdún two thousand and twenty-seven ó máa kópa ńlá o wọ́n ní nǹkan mẹ́ta ni Tinubu sọ fún Ambode ṣùgbọ́n tí wọ́n ti fẹnu kò sí wọ́n ló ṣeéṣe kí Ambode kó wá parí sáà ọdún mẹ́rin ẹ̀ tí ò tí ì lò wọ́n ní nǹkan kejì tí Tinubu tún sọ òun ni wípé ó ṣeéṣe kó wá ṣe ipò mínísítà láti ìpínlẹ̀ Èkó èyí tí obìnrin kan Ìyànlọ́lá Adéjọ̀n tó wà níbẹ̀ báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun yóò fi rọ́pò ẹ̀ láìpẹ́ láì jìnnà kódà ó lè má tọ́dún two thousand and twenty seven bẹ́ẹ̀ náà ló tún sọ fún Ambode pé bí eléyìí ò bá tún ṣeé ṣe o ó ṣeé ṣe kámbọ̀dé kó lọ fún ipò sẹ́nítọ̀ gbogbo eléyìí la gbọ́ pàṣírí tó wà lẹ́yìn ìpàdé tó wà àti Sanwó-Olú jọ ṣe tó sì jọ jíròrò lórí bá Ambode yóò ṣe padà sínú ẹgbẹ́ òṣèlú lóòótọ́ kò fẹ́ ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ṣùgbọ́n bí yóò ṣe máa kópa tí wọn yóò sì máa rí nínú gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó.